mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá látàrí àwọn àṣà ọlọ́kan òjọ̀kan eléyìí tó ń lọ lórí ayélujára èyí tó jẹ́ èrò ọkàn àti ìbéèrè sí àwọn ènìyàn bíi ṣé kí n lọ wọ mọ́tò kí n má sanwó ṣé kí n lọ sílé oúnjẹ kí n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní báyìí o ọ̀pọ̀ àgbà òṣèré ni anta lánìyàn pẹ̀lú bíọ́lá adékúnlé àti wòlíì àrólé àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ògbẹ́yìn bíọ́lá sọ wípé ṣé kí òun lọ gbá sójà létí kó sọ wípé òun ò mọ̀ọ́mọ̀ nígbà tí anta lánìyàn kọ tiwọn tí wọ́n sọ wípé mo fẹ́ lọ yin knockout ìyẹn banga ní ami bara pé ṣé kí n lọ ẹ gbà mí nímọ̀ràn wòlíì àrólé sọ wípé àbí kí n lọ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń kí àwọn olólùfẹ́ wọn kú ìsinmi àkọ́kọ́ nínú oṣù keje lánàá òde yìí lórí ayélujára ọ̀nà ọ̀tọ̀ gbáà ní ìlú mọ̀ọ́ká òṣèré ni àmọ́kàdé tí gbogbo ènìyàn mọ̀ sí ìjẹ̀búgbà ẹ díẹ̀ bí ti fi ijó tiktok kí àwọn olólùfẹ́ rẹ̀. onídùúró mi ẹ ṣeun kóńtà. ẹ ṣeun púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré sinimá gẹ̀ẹ́sì uche ògbódò ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi èrò ọkàn rẹ̀ sóde wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wà nínú ìgbéyàwó tó sì jẹ́ wípé ìgbéyàwó ọ̀hún kò fún wọn láyọ̀ ó wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé wọ́n tàn yín wọnú ìgbéyàwó náà ni àbí báwo àbí àìní gan ló sún yín sí ìgbéyàwó tí kò fún yín láyọ̀ ó wá sọ wípé ohun tó burú ni kí àwọn obìnrin máa wọnú ìgbéyàwó tí wọ́n mọ̀ wípé àwọn kò ní láyọ̀ níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn abiyamọ lórí ayélujára ni wọ́n ti ń sọ̀rọ̀ kò bákùngbé tí obìnrin kan tí wọn kò mọ̀ tí wọ́n sì ń ṣépè wípé ṣé kòró ti kúnlẹ̀ abiyamọ látàrí bí obìnrin ọ̀hún ṣe gbé ọmọ òòjọ́ sọnù sínú kòtò ìdáminù geere kọ́tà eléyìí tí ó ń bẹ ní etí òpópónà kan pẹ̀lú ibi tó sì wà lára ọmọ náà gẹ́gẹ́ bí fọ́nrán eléyìí tí ìlú mọ̀ọ́ká Murphy Àfọlábí fi sórí ayélujára rẹ̀ àwọn ènìyàn ń sọ wípé ohun tó burú ni obìnrin yìí ṣe àti wípé bí kì ọlọ́run ní ẹ̀mí ọmọ náà lò ní ìbá ṣe wà nílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ènìyàn tí wọ́n ń wọ ọkọ̀ bàálù ní pápákọ̀ òfurufú àsàbà ni wọ́n ti fi ìkọminú wọn hàn látàrí àìsí iná mọ̀nàmọ́ná ní pápákọ̀ òfurufú náà eléyìí tó mú kí olúkúlùkù wọn máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ wọn fi tan iná láti wọ inú ọkọ̀ bàálù nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn àti àwọn ìlú mọ̀ká tí wọ́n ń bẹ nínú wọn láti rin ìrìn àjò ọ̀hún láti àsàbà lọ sí èkó ní ń kọminú tí wọ́n ti sọ wípé ah nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún aṣòfin tẹ́lẹ̀ rí Dino Melaye ló ti fi fọ́nrán orin olóògbé Ọ̀làǹdó Ọ̀wọ̀ kan sí orí ayélujára rẹ̀ tóun pẹ̀lú tí nǹkan orin ọ̀hún wípé ọmọ Nàìjíríà ẹ kú ìrọ́jú nígbà tí Dino Melaye kọ ọ̀rọ̀ sí abẹ́ fọ́nrán fídíò ọ̀hún ó wípé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kú ìrọ́jú Buhari. ẹ kú ìrọ́jú ọmọ Nàìjíríà o rògbòdìyàn ọ̀rọ̀ èèyàn tí ń bẹ nílẹ̀ yìí o ẹ kú ìrọ́jú o. iṣu ti di wíwọ́n àgbàdo òṣèré rà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin mínísítà fún àṣà àti ìròyìn Lai Muhammed ti fẹnu àbùkù wé ti gómìnà ìpínlẹ̀ Kwara wípé àṣìṣe pátápátá gbà ní yíyàn sí ipò náà nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀rọ̀ yìí ni ó sọ lásìkò ṣíṣí ilé ẹgbẹ́ náà tuntun eléyìí tó wà ní ìlú Ìlọrin. owó gbogbo àwọn leaders fẹ́ kọ́ bí mobilize kò sì lẹ́lẹ́rìí bí a pín owó a pín mọ́tò a pín mọ́tò ṣé òun fi wọ́pọ̀ sílẹ̀ ni. báwo ló rò pé àwa ṣe máa wọlé tá a máa dìbò ìjọ kábíyè tó yàn ní gómìnà ni ó ti láti mọ̀ yí pé a ti wọ one chance ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìjọba ìpínlẹ̀ Èkó ti kẹ́dùn pẹ̀lú ìdílé ọmọ tí wọ́n sọ wípé àṣìta ìbọn ṣèèṣì bà lásìkò ìwọ́de ìdásílẹ̀ orílẹ̀-èdè olómìnira Oòduà èyí tó wáyé lọ́jọ́ sátidé tó kọjá ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde látọwọ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìdájọ́ òdodo ní ìpínlẹ̀ Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo níbi tí gómìnà Sanwó-Olú ti sọ wípé àwọn ti pàṣẹ kí ìgbésẹ̀ ìwádìí tòótọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà joe biden ṣàjọyọ̀ ìpèsè iṣẹ́ mílíọ̀nù mẹ́ta láàrin oṣù mẹ́fà tí ó di orí àléfà ààrẹ ọ̀hún tí ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ wípé iṣẹ́ mílíọ̀nù mẹ́fà láàrin oṣù mẹ́fà ètò ọrọ̀ ajé wa ń lọ bó ti yẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari tí kí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà fún àjọyọ̀ ọdún òmìnira orílẹ̀-èdè ọ̀hún ààrẹ buhari ló fi ìkíni tó lọ́rìn ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà láti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún fún ayẹyẹ ọdún okòólénígba ó lé márùn-ún ọdún tí wọ́n ti gba òmìnira ìyẹn two hundred and forty five years èyí tí wọ́n sì ń ṣe àjọyọ̀ rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí kò ní jù báyìí lọ fún àjẹ́ àbálẹ̀ mẹ́wàá wa ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ẹ ṣé bí ẹ ti ń wò wá.